nítorí pé fíìmù kò sí nǹkan tẹ́lifọ̀dì máa ṣe fún yín máa ṣe mẹ́wàá fún yín bẹ́ẹ̀ ni mo sọ sórí ìjà tèmi bá yín jà kò ń ṣe ìjà gbogbo ìtọ́ bá yín jà yẹn ìjà tèmi kéré o ìjà tí wọ́n kéré ó kéré sí tèmi kí ló dé ń jà gẹ̀ nítorí pé ipò ọmọ ẹ̀ kú ẹ̀ ń tẹ̀ láti ẹ̀ ń tẹ̀ ẹ̀ ń tà ẹ̀ ó mọ̀ pé gbogbo nǹkan tó ṣe ẹbí wa ló ń ṣe sí ìgbà tó gbóhùn ló dẹ̀ fún wa lọ́wọ́ sọ. ṣé ti rí you people get that part Mama Mohbad náà fún wọn lọ́rọ̀ sọ ṣe mọ̀ I have always said it that Fọláṣadé and Mama Mohbad are having issue I, I knew it because she speaks in proverbs lówelowe ni ọ̀rọ̀ Fọláṣadé tẹ́ bá farabale. ẹ get Fọláṣadé you will understand her anyway we have pleaded with her I'm one of the people that have pleaded with her she should we someone like me inú ìyá Mohbad ń bí èmi èmi ò ní parọ́ mi tiẹ̀ mọ̀ bí mo ṣe máa pretend but òun kó má kó má ṣe bíi títà wa ará àtàlà wa òun máa help ẹ̀gbọ́n ẹ̀ ni she has to calm down she can't handle things the way people like me we reason. Mm. Mohbad you have to remember Fọláṣadé. Mm the kind of love you have for Mubad, the kind of love you have for Mubad. I saw Wumi driver car look fresh, started crying, ẹni tí ó kú. Ẹ̀yin kan tiẹ̀ tó ń ṣe. That line has been drawn between me and you because you, I mean Wumi, you call me, you beg me, and I'm trying to consider you. I don't want trouble for anybody. I don't understand you, Folashade. Call you to beg you for what? That you should not talk about the blood. In fact, Folashade, you know that your name, you are supposed to be in the corona. Oh, yeah, kó orúkọ ẹ wà To be sincere. Folashade, oh, yeah, kó orúkọ ẹ wà Not fún laburu. Because òótọ́ When you went to the inquest, and you heard what Baba Mubad said. You did a video that night. Your body couldn't take it. You said it. You said it. You said you saw blood. You know why I personally thought to myself that many things that we are hearing, we should calm down. Because some of it didn't probably make a lot of sense to us because we were yet, like me, I was yet to put a lot of dots together. But later, you and Baba Mubad were the Baba Mubad and yourself were the first people that said that thing about blood. Until now. And when I saw Prime Boy, I saw a video of him trending where he put Quran and put the Bible. Don't shake me for one. Primeboy mọ nǹkan tó ń ṣe o Prime boy knows what he's doing o you know I told you people and I will still say it that a lot of things that Prime boy was told by spending them in the prison boy yes, he wá dá one sí Oye, yé why òótọ́ ò jáde meanwhile they've held that boy hostage life ẹ̀ ò lọ síwájú. Si because everybody ti pamọ́ gbogbo èèyàn ti lọ hide reason why ó wò pé the best thing I can do why that boy is doing that I understand o I understand because you don't know what it is like when they will tell you to come and be signing meanwhile you are claiming you don't know anything about and they put the lie on your head. Adura said, Adura said to who? Adura said it to the magistrate that, uh, uh, what's her name? Mumi told him pé prime boy look pa Mohbad. Ẹ jẹ́ ká rò. And you now understand why that hand, even though I, we, it's been connected that Mohbad was already dead that hand tí gbogbo wa ní fọ́tò ẹ̀ fídíò ẹ̀ tó ń ṣèkì báyìí tí wọ́n ṣàn fọwọ́ yẹn hàn you now understand why that boy people he can't go to Korodu kò free they, it was organized that they should go and beat mama prime boy Yeah, prime boy tún jẹgba lórí ọ̀rọ̀ ìwọ náà ìyá prime boy you. he can't go to Korodu some people want to mug him for no reason He can't move on with his life. Meanwhile, you, Wunmi, that lied on him, on source, on on updates. pé àìbọ́ ah, ti lọ́ntì ẹ life goes on ó ti káwọn káwa ká dúró bẹ̀ ká máa wá justice for Mohbad then no máa wa mọ́tò àwọn máa meanwhile you you people lied on somebody somebody's child ẹ parọ́ mọ́ ìwọ ìwọ adura ẹ parọ́ mọ́ Wùmí kò sọ direct ó lo àdúrà because the magistrate asked who do you suspect pied your brother ó dẹ̀ ní eh, kí lorúkọ ẹ eh, prime boy ó dẹ̀ bí ah ah but you said you were not there you didn't see any fight who told you oni see why you see emi ò mọ irú oògùn tí ìyá Túndé ṣe kiri o tó ń pariwo pé wọ́n mú ya òun ṣẹ̀ sí. I don't understand ẹ̀sìn ẹ̀sìn kọ́ abẹ́ àgbà ó yàtọ̀ yìí ọ̀hún nídìí ẹ̀sìn nù ọmọ ní ìgbà tí ó bí òun wọ́n gbóhùn lẹ̀ láti three months ṣé ẹ̀sìn nìyẹn kò ń ṣẹ̀sìn náà àìmọye abi agba bẹ́ẹ̀. àìmọye irú ẹ̀ that's not ẹ̀sìn there is nothing like ẹ̀sìn there you don ta I and some people have you also you are the one some of you have said it some of these things Wunmi have said that ah uh, she's even lucky the mother just dumped her that there are some mothers they will remove the child and put the child on Oríta Mẹ́ta The child will pie there. So her own is that she's even lucky to be alive. And I saw one elderly woman. one ní ìyá àgbà màmá àgbàlagbà kan tó sọ̀rọ̀ tó dáa. Ìyá ẹ sọ, ó ní Ọlọ́run Karimo, a lie. That woman is right. That they should I think the woman was trying to stop Folashade from stopping Karimo from talking. Now why are you stopping Karimo from talking and saying her truth? The only part is that about her mother, that Karimo should forgive, that she should just be grateful to God that after all, God has vindicated her, God has done her well, she's married, she has children, she's abroad now, she studied nursing, she's a nurse. You To understand this auntie, uh, auntie, the auntie was saying, hey, yeah, you built four eight blocks of flats in Abeokuta. I've never seen aunties like that before. Thank God, though. And if you see people like all these aunties, you will be grateful to God that you don't come from particular family. Auntie Tobino motiti even if the child built the thing on anywhere, he said the child built it on eh, in Abeokuta, eight blocks of flat. I beg people that talk like that, What are they hoping on? Somebody that during Mohbad's lifetime is the one taking care of all of you in your family. Or Karimo is the one sending your child to school. And you hear such things. Eh? And they are using the girl, Karimo, they are using her to, uh, the younger sister to spite her. How? Ask me how. Because Karimo is telling the sister, This is the right way. You should be nice to your mother-in-law. You should respect your mother-in-law. You should take care of your mother-in-law. Oya na kneel down, beg. Because Wunmi, this Iya Atunde take her to do just everything. And you know, they she knows a lot. Iya They are using her name for account and everything. They are stealing most money. Now, they know everything about Mo. The parents don't know anything. Can you people see how you have to train your sons? I'm married too. I'm married too. I have. I, it's not possible for my mother to be in charge of my husband's things. It is not possible. How will my mother feel? I have older brothers, all married. I have younger brothers, all married. How will my mother feel if it's my my her in-laws, the, sister-in-law of my brothers and my daughter-in-laws and everybody and their in-laws taking it, the way we meet them that they did to Mubad? How will our your, you as a mother to a son? How will you feel? I am married. To God be the glory. I am at least when people are talking, I am married. At least I lè sorrow. uh, no, nothing like that. That my mother or my siblings will be in charge of my husband's sins. Ah, if they see you finish there, if they see you finish there, you deserve it. Huh? You, you deserve it. And especially because the boy, the man, God is not taking care of his family. Who does that? baba mohbad you people didn't allow you and the mohbad gan ìyá jẹ́ Jenny, if you hear how used to lock the fridge lock the kitchen ìyá mohbad will call Adura to go and buy I want my jẹ bread bí àwọn ajá àwọn ajá títì yẹn mọ̀ pàjá nàìjíríà tó máa ń ní kúrú náà yẹn You remember that when we saw Mama Mohbad, after is it, is it not now that Mama Mohbad is looking good? When she maybe it's now now, no she wasn't enjoying her life. Oh when Mohbad was alive. She enjoyed those compared to Baba. Compared to Baba. After tó kúnlẹ̀ fún Compared to Baba. If you hear the full story of Iya Mohbad and Wunmi, ah, ah, you will even be angry with Mohbad. You will tell Mohbad to come back and relive his life and do the needful and correct many things is Mohbad ló kó gbogbo fámílì ẹ̀ báyìí tó kò lé àwọn Wùnmí àti ìyá Wùnmí àti ìyá Túndé lọ́wọ́ òun ló jẹ̀bi you remember mama Mohbad said when ìyá Wùnmí was cursing on ìjọ Komo, cursing on her husband abi for name not be on the naming the day they were about to do about to do naming or something like that that she told her son that ah why is your mother-in-law cursing on Josie like this. Ah, ah, on your father and I'm there. I can't take it. Oh, ah, the Mohbad then said to the mother, Mommy, if you can't take it, overlook if, but if you can't take it, it's better you go. And Mama Mohbad said she left that place for Yawumi. For Yawumi, let them stay and that time they did allow ìyá Mohbad àṣé ìyá Mohbad gan náà nǹkan tó wà lábẹ́ tó ń jo lóru lábẹ́ ìdí she said they no allow and touch pikin o they no allow and touch pikin o ẹjọ́ ṣe gbọ́rí kí mọ́dá yìí lọ for fọwọ́ come mọ́ ah, èmi ò gbọ́rí o mi ì gbọ́rí láyé mi this is Túndé ni wọ́n ní ó jókòó kò bẹ́ẹ̀ bí what what Karimo is saying is right there's no amount of insult or or tó máa sọ to to to tó tó tó jẹ̀bi she was trying her best ó Riley, ra ilé ó fẹ́ ra ilé yẹn gbé fún àbúrò ẹ̀ you understand she's on fire Mohbad mọ́ra ó Karimo wà lára àwọn tó jẹ́ kí ìyá Mohbad kó kó kó kó pinch tent mọ́ Wùmí Karimo In fact, Karimo is the one that made Iya Mohbad to pinch 10. If Karimo did not go to Nigeria, Iya Mohbad wouldn't have pinched tent with uh, Karimo, uh, with uh, eh, woman. Karimo is the one. She is the one that quickly reconciled the matter. tó ń gbáwájú tó ń gbẹ̀ tó ń fàyà Mohbad mọ́ra tó ń sọ fún Wùmí pé bó ṣe ah you know then ìyá yìí she she was the one saying kó má pe bàbá Mohbad ah, èèyàn burúkú ah, òun yẹn wicked ó bà bàbá Mohbad jẹ́ ẹ lọ gbọ́ èpè tó ṣẹ́ fún níìsì ẹ̀ ẹ lọ gbọ́ èpè kò sí forget anything forget anything what is in her mind towards Karimo ó tún sọ ni ó ní tó bá wíṣọ òun ní kó máa kú dànù ní ó máa kà èpè èpè èpè irú family wo nìyẹn you can imagine Mohbad is in that kind of family ọmọ tó wá láti ilé christian i can't get over it nígbà tí mo gbọmọ ni what family is irú àwọn ẹbí wo rè èmi ò rí rí o mi ò rírú family báyìí rí èmi ò rí rí mi ò rírú family báyìí rí mi ò rí mi ò rí and it is the way they are that is how white team wumi are helping them to handle it that way online in-laws can they don't get make things better for you take it or you leave it bí ẹ bá ṣe wà ní wá ṣe bá yín tọwọ́ bọ̀ táyé yín bá ti wá bàjẹ́ tán ó máa fi yín lẹ̀ bílé yín dàrú tán wàá fi yín lẹ̀ kẹ́ máa kórè burúkú yín lọ ni if you come and say there's love in our home they will help you do love in your home if you say ah if fẹ́ para yín ni kí ló kàn wọ́n wá yon yín fọyán kanyankan ẹ ní lè fa pọ̀ mọ́ àwọn akọ̀dẹ̀ gbúrò in ten years to come bẹ́ẹ̀ kíra yín mọ́ ẹ ti di àwùsá ọmọ ìyá àwùsá ọmọ fámílì àwùsá àwọn online people táwọn gan fúnra wọn wò láyọ̀ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe ni wá ṣe bá yín ta sí ẹni love wà hẹn we love you ni ẹni orí burúkú ni àwọn náà bá yín forí burúkú join ní títí wà ń lẹ́tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣe gbé wá fún wọn làwọn máa máa bá yín fi epo pupa ìtọ̀ iyọ̀ dùn ìgbẹ́ dùn ìdùn sí ayé yín á bàjẹ́ tán wọ́n fi yín ṣe fracas mo ọjọ́ ìwọ drop voice note lẹ́nìí ìwọ náà drop lọ́la ẹ máa ṣe lọ ni talent disgrace oh, sadly they they you are disgracing your family kò sí anybody kò sí ilé kìtì kankan tó bá ti gbọ́rúkọ family yín sin ìyá túndé yẹn sin kò sí èèyàn kankan táwọn máa rí ìdílé yẹn àti rí fọ́tò ẹ̀ ó ti mọ̀ yín pé ará ìpẹ́ nìyín in fact it is stigmatized. ẹ ti stigmatize ẹ̀pẹ́ pipu gan àwọn ẹ̀pẹ́ pipu ó nídìí láti lọ ṣe cleansing láti ní àwọn ìyẹn kàn ṣe tí wọ́n ní àmọ́ wọ́n una una una una dún yàgá I àṣọ say, even baba Mohbad máa káwọ́ lórí pé ẹ́ this kind people my son go enter àrírú ẹ̀rí àwa àti ń rí jà lórí social media We have never seen a family like Mubas in-law before. Ah! I, me o, Yeye Kudi, Courts me. I, if they want to call me to court, to come and say it, I have never seen a family like Mubas in-law before in my life. I have never seen a mother-in-law like Mubas mother-in-law. I have never seen an auntie sister-in-law to Mobadi, auntie to Karimo, I have never seen a woman that will curse on the knees like that and say all those jagbajantis things only because the girl said they will gbé phone fún bàbá ọkọ ọ̀hún àbí bàbá eh, eh, eh Baba Mohbad Abi Baba Wunmi àbí báwọn ṣe ń sọ bàbá mo, eh, mo and apologized apologized kò tó ń dùn ìyá I have never seen a wife a young girl like me before I I'm not lying never never seen so never and I'm praying to God that I never come across such again in my lifetime if God gives us justice once justice for Mohbad my generation father lord irú àwọn ìran báyìí ìran yẹn jọ má gbé wọn kọ ọmọ mi kankan má jẹ́ kó ọmọ mi yabẹ̀ má jẹ́ kó mọ̀ wọn kó mú wọn lọ́rẹ̀ẹ́ ni kó mú wọn lára nébọ ni ará àdúgbò ni jọ kábíyèsí kì í ṣe tìjà mi ò rírú ẹ̀ i have the most toxic dysfunctional ilé in-laws tí ọmọ èèyàn lè rẹ́ bá come across in their lifetime. And Yamubad included in the basket. I've never seen a mother like Yamubad before. Continue. Mo tún sọ fún àǹtí kàmí pé mi support. Ó wá rubbish. Everything you want to post, you want to defend yourself alone. You love yourself alone. Why? Where is it done? You don't consider, consider anybody's family o kọ kílẹ̀ kúlà kílẹ̀ mọ́lá ìlà. kí ni pọ́bẹ̀mù yín náà ẹ lè fi sílẹ̀ ẹ ti jọ ṣe olóhùn bá ń ṣe mọ́ ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó wà lórí ọwọ́ ẹ̀ wá ìtẹ̀ṣẹ́ pòsì ẹ̀ ibo ti bẹ̀ yín o. àǹtí yà. Are you not reading the comment section? They said they sued Aries o oh, for thousands of dollars against Baba Mohbad. Who sued her? So one lady called um, Queen it's good abi whatever she must have done i think the lady queen is um, a lawyer right yeah i guess so yes eh. Eh, they must have their reason she should go and explain the reason in the court well, i guess um, for defamation of character Eh. Uh, yeah, that is her real name. Ehin no se Ijonwewe. That's her real name. Well, eh, bossman, is that why you interrupted the courtroom? I was just because they found somebody here on the comment section, so I was just trying to get uh, your attention to, to read. It may be true, it may be a lie. I don't know how far it is true. So maybe later you people find if they have a good reason for suing, yeah. Eh, if they have a good reason, if they have a good reason, they will know why they are suing her. Eh, she should go answer them. Eh, òun ló boo boo bú gbogbo èèyàn. Ẹ wọ ẹjọ́ ẹ jẹ́ ká sọ sí Fọláṣadé àwọn tó wà important bó ti dẹ̀ yín o àǹtí àbọ̀ ẹ mọ̀ pé mi ò jáde yín rí I respect you so much ẹ̀yin náà bímọ sí yín o ẹ̀yin náà bí ọmọ sí yín ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín tí mi ò bá ní tí ẹ bá ṣẹ̀ mi ni màá sọ̀rọ̀ ni ò ní láṣẹ fún yín tẹ bá jọ ń ṣẹ bí mi àbí tẹ lọ ń wá ẹ jẹ́ kí n sọ fún yín mi kí n bá yàn já lọ́dúnárì o mo máa sọ fún yín pé omi inú kọ́ọ̀pù máa ń gbé yàn lọ òótọ́ dẹ̀ ni mo sọ fún yín yẹn tẹ́ bá mú kẹ́yà máa lọ mọ̀ ẹ ṣọ́ra yín gidigidi gan Okay, so she, so she gave it to Yabo too. Anyway, so far in the story, the part that Iyabo Ojo is taking, I don't, I won't blame Folashade. If as long as she knows why she's giving it to Yabo, because they said Yabo went behind with exactly what Yabo is doing behind with um, Wunmi. I'm just, I'm not, I'm, I wouldn't say I'm surprised because I do, I hardly know Yabo. You understand? So it's not good for me to say, and I'm surprised. But the fact that she's an activist is what gives me concern. It's what gives me concern, you know. There's, we, well, we can pinch our teeth with just anybody. But when it comes to a situation whereby you're beginning to see what we also are seeing, except everybody, some people decide to selective justice. You know, you are selective about what is justice for Mobad. The question still remains, what happened on that fateful day? Why is Wumi refusing to do DNA? And and Yabo is doing Bawaju Gbeyin with them. I expect there should be, you shouldn't be double standard. So if if Folashade decides to give it to Yabo, only why? I bet she has spoken to them the sister and she said, okay, I was speaking to Yaba or blah, blah. So she, she picked on Wumi, she picked on Yaba Ojo, and she picked on King White, the only reborn White, let's say, Babalawo wọn yẹn. You understand? Ó tẹ̀ dá pé wọ́n ti ń kó fún yẹn náà, wọ́n You know they dáadáa. But she gave it to them and she has her reason. So you can't do selective activism. Yaba Ojo, you have to you have to be you have to do uh, be an activist with integrity you people cannot be selecting Omo, lumi, no. this was what made me fall i mean she came for me at one point uh, eh, Toun this was what i told her and i i i, I laughed at her at the end náà ó àwọn èèyàn kúkú pàpà bu dáadáa náà because how can you be selective in what they call activist. You are an activist and you are selective. No, you can't be double standard. You need to do what they call activism with integrity. And you have to understand the steps and what what it means to be an activist. You can't do selective one. So that's why Folashade is giving it to her here. So she deserves it too. Continue, Folashade ọmọ ti kú wọ́n ti wò bí ẹ fẹ́ kó nísìnyí nǹkan fẹ́ kí n dákẹ́ ni wípé mò ń wò wípé kòrónà máa tó bẹ̀rẹ̀ o ò tí mo bí tí fèsì lọ́hùn mi you are still doing this ìwọ fẹ́ kó dákẹ́ kó máa wòran òun kó àwọn bloggers ìjọkọ̀ máa fight fún ẹ can they fight for you what is the result the result of the fault in the past you are complicating issue for yourself for all the families. What is wrong with I you? I don't understand what you mean by that. Complicated issues for yourself and for all the family. Is there anything we are not understanding? Do you mean the family like Adura and Darusha? Uh, Even you two, you are supposed to be at the inquest. You are supposed to, except all of you are, your people are lying. The blood. ah, I can't say that. Ẹ̀jẹ̀ tí gbogbo Ejeteri ẹ̀jẹ̀ tí gbogbo yín rí ibo lẹ̀jẹ̀ ti wá wọ́n ní scratch lásán ni mo ò ní kí wá ló fa ẹ̀jẹ̀ kí ló fa ẹ̀jẹ̀ there's a video trending now there's a video trending that was sent to me it was it showed Mohbad where he laid in the mortuary I know, in front of the mortuary at Ikorodu. That was the night that Baba and for uh, eh, what's her name? Uh, kí lorúkọ um, Darosha and Wumi. Uh, eh, the video to send to me, I have it. I can even share it. You can't look at that video. So I don't know. Some people analyze it. In fact, they now show plaster at the end of Mohbad here like this. The, the video they show plaster at the head of it like this yeah, the head bí báyìí ibi orí ẹ̀ báyìí this is exactly how Mo lay and they sent it to me some people are analyzing that I don't know you have left all of us to guess work you know people that saw it now they now put a one arrow showing the showing the, that part if in the mortuary like this where he laid where he laid i should please play it ah, I, the, the the phone that the video is is in this phone I, will play it. You could just continue. Okay, you play it. Okay, somebody will play it. Don't worry. So there in that video, like they was sent to me. I, I looked at it, and his head here had plaster. I never took note of it before. So all those speculations won't be ongoing. Falashade, have you seen the video? Watch it. They are going to play soon. All those speculation won't be ongoing. What happened to the head that side? What happened? We don't know. This was on the day that they said it was claimed that he bite. Why did they put plaster on the head? Kí ló ṣorí That is the question we have been asking all of you, especially Mumi and Adura, at least those ones are your are you people's family. DJ Bami and Co. They are not your family. They are they are people that Mohbad. They work for Mohbad. They work for Mohbad. What what is the meaning of that ebi by? Torí ẹ ẹ inja Enja. gbogbo yín jà ẹ ń You people are not asking Wunmi what happened Folashade as you are like this have you asked your sister pé as Mumi told her, her, her, what happened as your sister seen as your sister have they have they seen the nurse ṣé ti bèrè nurse have they did DJ Bami all of them ṣé ti ẹ ti rí is your your sister doesn't even come to inquest she has no interest she only wants them to bury Mohbad so that what um, eh, uh, eh, Wumi promise her they can give her. What he promise ni le. ilé, ó ti promise ẹ ní gbádá, ó ti promise ẹ ní kòkò bàdá. Àdúrà ń tẹ̀, ó ti sọ fún pé ó máa di òun ló máa replace Mohbad. Ìyábọ̀ Ọjọ́ ti promise ẹ̀ pọ́kọ ẹ̀ wọ́n á promote ẹ̀. Ṣé ó possible? Tẹ́ ẹ̀ bá justice for Mohbad, kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ move on. Èmi ń sọ fún yín. Torí orí bọ́ọ̀ yẹn ò ní gbà move on orí ẹ̀ máa jà ó máa jà gan until àdúrà Wunmi until they tell us what happened that day what they all saw the ones in the house àdúrà Wunmi eh, spending ìyẹn náà wà ń bẹ at one point kó tó jáde lifestyle TJ Bami gbogbo wọn pátá until they tell us. And Darosha, what he saw, how the condition he met Mobad before he embalmed Mobad, until everybody say the truth. our family yín kì í ṣèpè o, mọ̀ pé mi ò ṣèpè. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ nísinmi. Torí Mohbad ò fún àwa gan, àwa tá à ń sọ̀rọ̀ ẹ̀ kò jẹ́ ká sinmi àwa àwa ará àtagun à ń mú owó láàárọ apá ara wa a fi ń wá justice fún Mohbad kí ẹ̀yin ẹ̀yin family ẹ̀ ẹ̀yin kàn ń jà ẹ̀ kàn ń ṣe bó ṣe wù yín iṣẹ́ kẹ́ panupọ̀ kẹ́ lọ sọ òótọ́ ní corona inquest èmi rẹ́jẹ̀ o èmi rí báyìí o èmi rí báyìí èmi rí báyìí the dot woman pọ̀ ní street bó ṣe yẹ kẹ́ ṣe nìyẹn àwa ò fámìlì báyìí rí in nàìjíríà àrírú ẹ̀ rí àrírú fámìlì tí Mohbad ní I, I, I, we have never seen this kind of family in Mohbad's family before in the whole of Nigeria àrírí. a ṣẹ̀ṣẹ̀ dọ́ ṣe wá rí ìwọ oní kọ́mẹ́ǹtì òfò eléèbú ìyà tó mọ ìbúbú tó mèpè iṣẹ́ nítorí àwa nítorí ẹbí mi tó ní ẹran ọ̀dà ẹbí mi ò lẹ́bí gidi nínú yín o. mi ì lè blame ẹ lẹ́bí gidi. ẹ máa somebody said somebody said Flaky said yeye the prayers you made in Kaba for justice for Mohbad is working can't you see the way Iyabo is being dragged here and there because she knows what kpai Mohbad and she's playing games Iyabo will be disgraced soon if she knows amen if she knows what kpai mo because i'm sorry to say oh not using to cider." I can't talk for her. No, I can't talk for her because even she, the actions she's taking, not make me want take my mouth go they say ah, she may not know but the truth is can't you see that this mommy girl she's very manipulative she has been manipulative tete she manipulated the life of moba too it could be that Iyabo too is a victim because for someone that has children herself She has son, she has daughter. God forbid. I don't think she she she should be happy or take a side with someone that I you know that is a potential prime suspect. Maybe Wumi is making her feel people are just trying to bully her. Maybe she's just covering Wumi as a widow. Do you understand? Because some of them, majority of these thing Wumi people, ask them, Do they know what is happening? Many of them don't know. Uh, forget education. Education is not doesn't mean that you are intelligent. Too. Mm -hmm. So you may see some of them, maybe they are probably educated and you think how ah, they should be. No, education only uh, education has nothing to do with wisdom. You understand? Ask many of them what happened in that night. If Mumi have told anybody the truth of what even happened, many of them don't know. They are just Maybe some of them adore Iyabo They are just doing Queen Mother, Queen Mother. Even Queen Mother herself, as far as I'm concerned in this matter, there's, to me, Wunmi is smarter than her. Ọlọ́run. Wunmi is smarter than her. I will be so surprised if in the end she's she knows more than I'm thinking she knows. I I'm thinking for me i think Wunmi does the. she does the use them their she Wumi Gogo is supposed to be the queen mother all of them they are supposed to be slave children under Wumi. she's their master can't you see the way Wumi is operating in Karimo's in their family ah uh -uh. go and sit Karimo down forget Karimo because you people say at least Mumula Buru, Go and Talk to Karima's husband. Go and talk to how Karima Mumias she plays her game in within Mobas friends. All the my see all of them. If they talk about Wumi to you, you will not understand the whole thing. Wumi that went to bring Abu Ebe. Abu Ebe Do you know Abu Ebe? Abu Ebe is the godfather of Nairamali. Meanwhile, in the court, she told them that it is she's um uh, she she shall put bullying bullying matter on Nairamali's head. This lover, whom she's giving information, is putting the pain of Mubad on Nairamali's head, and Sam Larry, and Prime Boy. Meanwhile, Abu Ebe is the father the father the godfather Nairamali. Marley. When Aboebe brought her, when she brought Aboebe into the scene to come and warn Aya, Abi Aya Tilenpenye, did you notice that Aboebe was trying to say, I, I, I don't know her and everything? Meanwhile, that one was just trying to disassociate himself in public because he wasn't too sure if they were if Ayat was recording him. Are you? Meanwhile, they were both recording each other. Wumi was recording Abuebe. Aya too smartly was recording them. If Aya did not record, Wumi would have thrown to the world the recording of how Abuebe. By the time everybody threw out recording, it was a shocker to Yaya to go pay Wumi record àwọn. Abu Ebegon, when he was talking, wanted to talk as if he doesn't really know Mumi. Mumi made sure pé, ah, I know you now. Kini kan kini kan. Abu Ebegon, gan, I'm, I'm, that's why you people didn't see him back in the scene. You didn't see him back in the scene because òun gan gbà pé, ah, they didn't know that Wumi was recording there. The guy quickly took several steps back because all of them The barely know waiting by Mo. He came to tell Ayat to stop tackling Wumi. Why did she go and call Abu Ebia to come and talk to Ayat? Meanwhile, Abu Ebia is godfather to, uh, what's his name, Naira Marley. And you have said in the court, you've implicated that one already. His life is still, is still, is still, it is, it is still here to gain momentum. So she's been doing it in the family too. In the family. You heard Mumi Karimo say that when she got home, they have spoiled her for Mama Buba. Definitely she and Mama Moda have talked. This one has said, ah, Koto song payin lele yo. This one too said, So every the the everybody knows Wumi. Wumi is the game, the master, minding everything, and she's a she's a game player. And she's a manipulator. She's the real queen mother. I don't know where all these people are giving Yabo or Ojo queen mother. She is the real queen mother of Team Team Wumi a young girl. When Karimo said that Wunmi is smarter than all of them, I didn't believe until when things started playing out now. Even this Shola Shade said it. Only you. You have caused problem between me and, and my siblings in our in the family, even between Ya Mubad and Baba Mubad it, what made Mama, Mama Mohbad angry the most was when Wumi started her own testimony, and which definitely she must have said it behind. And she said, eh, the reason why Baba Mubad is angry with me because he brings women to come and sleep with in the house. Dẹ̀ mọ̀ pé Mama Mubad, ó love Baba Mohbad kò, ara bá taya Mohbad pé Josie, ah, òun á bá tiẹ̀ jẹ́, wò, màá ti pọ̀ sẹ́yìn, mo máa pọ́n Liam, ló bá bẹ̀rẹ̀ sí kọ ṣáṣángélé ni ó fi gẹ́ẹ̀tì orúkọ customize name tí wọ́n fún pé ṣàṣàmbélé ṣàṣàmbélé Wunmi knew that saying that we hurt Baba and she's made sure that in the court what has that got to do with what is on ground divide and rule manipulator that is the spirit of Jezebel òun ló da orí màmá Mohbad rú ìyá Mohbad àtìgbà yẹn kò wá justice fún ọmọ ẹ̀ mọ́ just after Mohbad tí wọ́n sọ kínní yẹn kàn tí ìyá Mohbad ò tiẹ̀ padà sí kọ́ọ̀tì mọ́ tí eléyìí tó lọ bẹ́ẹ̀ pé òun ò tiẹ̀ fẹ́ tọ́ sí mọ́ òun ò fẹ́ tọ́ sí mọ́ mi ìfẹ́ tọ́ sí mọ́ ó bínú tán ìyálọ́ládé òun bá ìyálọ́ládé sùn kàrímọ́ náà sọ́nà pé girlfriend ìyá bàbá Mohbad ni ìyálọ́ládé and which is a blatant lie Wùnmí ló sọ fún Kàrímọ́ pé woman ìyá ìyá Lọ́ládé girlfriend bàbá Mohbad ni it's a lie ìyá Mohbad ti ó eh, fẹ́ ìyá Lọ́ládé ìyá eh, wa tún ti sọ fún pé e, e, ìyá prime boy náà girlfriend bàbá Mohbad ni gbogbo àwọn tá à ń sọ ẹ lọ́kọ̀ọ́ lé o bàbá Mohbad nìkan ni ó ń bá gbogbo ará àdúgbò sùn ah, ah, ṣé bàbá náà ló. wá dùn tó yẹn ní kíni mélòó gọgọ lára bàbá Mohbad mélòó gọgọ ní lára bàbá Mohbad. Eh? Only, only, that is how she operates. It is the spirit of Jezebel. Look at how she has scattered the whole nation the whole nation. She recorded her sister. Anyone that can, she recorded her sister. Ah. Huh? Huh? Go and listen to all Mohbad's friends that have, she has separated them. My see, that one talks with bitterness. If you put my see down now, titara titara, now my see girlfriend put out that voice note that we are epic voice note that we have held on to. And I believe Mubad sent that thing to that girl to keep. That my sick girlfriend threw it out to the world when they saw that the attention was drifting, that some people are throwing out things about Ija, fighter, uh, bullying. They were wondering, no, this should not be the narrative what's this lover where is this lover taking us to that's why that one ju òun náà ju yẹn síta pé bóyá ẹgbà ilé iná if if if those that those simple evidence we never had it God knows a lot of us will still be fighting amiss we still be holding on to lies of Naira Marley Wunmi told us straight up, within 24 hours after the demise of her husband, take your trophies, you have, you have, etikpa. Who are the people? Why can't she still tell us how they took the trophy? What made her say they should take the trophy? What happened to Mo? That's what I, I'm still retracing. What happened to Mo? Kí ló pa Mohbad? Àwọn wo ló gba trophy? Baba Mubad kept shouting. Ewo mo ko mo mo Naira Marley rí Naira Marley ni o àtijọ́ tó mọ ohun mo Naira Marley the story still has it that Naira Marley and the son didn't have not even seen in months before the demise of that boy. Now, why did Mama Mubad save Naira Marley? Why? ẹbí gbogbo ẹbí ya Mohbad pé why tó ṣe mú Naira Marley tó lẹ̀ mẹ́nu nígbà táwọn alágbádá blue pẹ̀lú envelope brown dé Naira Marley náà ló lẹ̀ mẹ́nu why that am energy tó fi sọ Naira Marley ngbà yẹn did you hear her say ẹ jẹ́ ká wá jaundice àbí jaundice for mobile ṣe bá ń gbọ́ tó ń sọ pé ẹ jẹ́ ká panupọ̀ ẹ má bú jòsí mọ́ ẹ má bú Wùnmí mọ́ ẹ má ṣe pé fún ẹ ẹ jẹ́ ká wá nǹkan tó pa Mohbad but she was saying to us that is Naira Marley before what made her not to say that anymore who told her Naira Marley that is the spirit of Jezebel that operated and happened for the past eleven months. Why are we no more hearing the voice of the man, the lawyer that initiated the corona inquest? Who happens to be lawyer Falano? Why? Why are we no more hearing his voice? Why are they no more? What is that not what made the, what was the inquest initiated for? Is it not because they exhumed the body of this young man and he is supposed to be the family's lawyer so that they will find because what he was told is different from what is happening in the courtroom. In the first place, think about it. How on earth can they detain someone? How on earth can they detain someone or people that were not with Mobad on the day of his demise. Or, I mean, the hour, the 24 hours before his demise. How on earth can they detain those people as suspects? Meanwhile, the people that were with him the last minutes to his demise are witnesses. Come on. Let's be sincere. If we are the one getting English wrong, what do we call suspect? What do we call witness? I expect them, vice versa should be the case. The only person, the only person that suits that suspect and be detained as they have so done is enough. All the others that were detained, they were witnesses. Then, exchange for Mumi, DJ Bami, Adura, all those people are the ones that should be in the behind custody as potential prime suspects that should be detained behind custody. Simple. It's simple arithmetic, it's simple English. And you people are, yeah, Folashade, you people are fighting. You are not understanding what the country, what the people, the public, they're saying. You people are just fighting. Ekonda. But nítorí kó sọ̀rọ̀ tí kò dùn wọn, òun àsìkò tó máa wọn kọ́ọ̀pù ẹ̀ fúlù ló gbé ló wà yìí o ṣọwárì tó bá sì lè rù ìwà àtàwọn ọmọ ẹ̀ ní kò ṣe torí tó bá ṣe pè mí èmi àbóyédè pè mí ní mí ní ìwà níjẹ́ képe yẹn lọ lọ́fẹ̀ẹ́ lófò màá bẹ́ẹ̀ fi kún un nínú ọdún yìí sórí ohun tí mo fi ń ṣe fídíò yìí nǹkan tó sún mi tí mo fi ń sọ̀rọ̀ tí mo fi ń ṣe fídíò yìí ó máa ṣẹlẹ̀ nínú ilé ẹ̀ ní kọ́mẹ́ǹtì ìyà ìyà gbogbo àwọn blọ́gàsì tí wọn ò níṣẹ́ tó yẹ pé ìdí ọ̀rọ̀ ìdí ọ̀rọ̀ Mohbad lọ ti ń jẹun tí wọ́n tún wọ̀n ya Mohbad lè pé tí wọ́n wọ ẹbí ẹ̀ lè pé tó wá sọ pé pèyàn ò tó tún gbé lọ́dọ̀ tèmi àsìkò tí màá bẹ wáyé tó bá máa sùn ló wà mi ò ní jẹ́ kẹ́ lọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ èmi mo promise yín ìwọ ní kọ́mẹ́ǹtì ìyàwó lórí burúkú oní kọ́mẹ́ǹtì sọnù nítorí tí mo ṣe close comment section mo ti sílẹ̀ fún ẹ báyìí o kó máa lọ kọ́mẹ́ǹtì. yes you know why it is like that um, in fact you people Mohbad's case is what made TikTok trend to be sincere ọ̀rọ̀ Mohbad TikTok has been there but in fact